Yàtọ̀ sí iléeṣẹ́ ńlá náà pàápàá, iléeṣẹ́ mẹ́rìnlélógún ni MOVE Benin ní ní orílẹ̀-èdè náà pẹ̀lú ìfọkàntán tó péye. A wà ní ṣíṣí bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ dé mẹ́fà ìrọ̀lẹ́ látọjọ́ ajé dọjọ́ Jímọ̀. Sátidé bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé mẹ́fà ìrọ̀lẹ́. Iléeṣẹ́ wa tó gúnlẹ̀ sí ààyè ìrìn àjò lọ sáfẹ́fẹ́ máa ń ṣílẹ̀kùn látago mẹ́jọ àárọ̀ tí ó sì tì í ní mẹ́wàá alẹ́ látọjọ́ ajé dọjọ́ ọ̀sẹ̀ ibo lẹ ti lè rí ibùjókòó wa à ń bẹ ní àdúgbò gànhì stenmez etoile sẹgbẹyà tọ́ǹtò mẹnọtìn àglà pápá ìrìnàjò lọ́sáfẹ́fẹ́ aéroport saint michel saint terita calavi ilé ẹ̀kọ́ gíga uace kokotome àjàṣẹ́ pòbẹ́ bọ̀ìkàn Kome lókòsá àzọ̀vẹ́ paraku ilé-ẹ̀kọ́ gíga unipa kanli àti nantitengu láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.